والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará lè rà tàwọn sọ̀hábà rẹ̀ àmìbẹ̀lọ́wọ́ ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánú ẹ̀yí wa kó látàrí kìámà tíra káàfin ṣèdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní sallallahu alaihi wasallam tí a mọ̀ pé bá a fẹ́ máa ṣàlàyé àwọn àlàyé fún ẹ pé àwọn ọ̀tá islam wọ́n bá islam jà púpọ̀ aláwọ̀ tí wọ́n ń hun hadith ìṣọ́rọ̀ sẹ́lẹ̀ tí wọ́n kúrò má nàbí sẹ́lẹ̀ afáwa ní alùwàdà òun kàfẹ́rún afáwa ní wọ́n pọ̀ gan wòmìn akabiri mashhurin nínú àwọn tó hàn jù nínú wọn isaac bin najih al mulki àwọn ni wa mahmoud ibn ahmad al-zarwi al-harwi wa muhammad am ibn sa'ib al-kalabi والمغيرة بن سعيد الكوفي ومقاتل بن سليمان والواكري ابن أبي يحيى àwọn náà àwọn tí wọ́n dàgbà nínú àwọn tí wọ́n ṣe tí wọ́n kọ àbíkì wọ́n mọ̀ asnáàfù wọ́n pín sí ìran ìran hímù na kan lọ́bí fàdís hímù kálùkù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó bẹ̀rẹ̀ pé tájẹ̀tì wọn gbogbo ẹ̀ náà ìsìlámù tájẹ̀tì àmọ́ hímù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àfáà ni wọ́kùn asnaf ni àbí wọ́kùn asnaf wọ́n pín sí ìran nínú wọn ni lè ràn kánú wọn àwọn zanadik àwọn tó ń pè ní ṣe àwọn níjọ àwọn mọ̀mọ́ wọn lọ pé àbísí ń dínkù mọ̀mọ́ ìbẹ́ yà ní ó ní àwọn sì ń dínkù yẹn jẹ́mọ̀ ẹni zanadik alẹ́zínà yorùdóná ìfisàlù àkídàtì mùsùlùmí àwọn tí èèmù wọn ni púpọ̀ bá àkídà mùsùlùmí jẹ́ wọ́n fẹ́ bá àkídà mùsùlùmí jẹ́ ni wọ́n mọ̀ àsopá níbi sọ̀rọ̀ kan ó ní wọ́n ti bẹ́ẹ̀ fún báíbù lọ́pọ̀ wọ́n fi mú àwọn ọ̀rọ̀ tí ọ̀bá mú sínú báíbù ṣẹ́gun ìgbà pẹ̀lú ìyẹn ò ó fẹ́ ti bẹ́ẹ̀ náà fún Qur'an mú ráyè wọnú Qur'an wọ́n wá nù hadith wọ́n máa fẹ́ràn òṣìṣẹ́ ọ̀bí sẹ́lẹ̀m ó lè pe ifsad al-aqidah al islam ó ti kọ́kọ́ kọ́míṣẹ̀ ká gbogbo ẹ̀fẹ́ sí bẹ̀rẹ̀ ilé ilé ìsúbà ilé ìsúbà èèmù محمد ابن سعيد المسلوبي محمد أما سعيد المسلوبي الذي قتله أبو جعفر المنصور وكان أمير المؤمنين بن أبو جعفر المنصور لقى نتبع بطوس الإسلام ونحتاج إليه إفساد في الأرض جاء بعد قوت عن يقتلوا بعد السجن وقع فقالوا كانوا مواقع غباجوا أمير يعني مسلمين ẹ̀pàrọ̀ lè du ẹrù ẹran yín lé èmi ò du eléyìí fún àbúrò tuntun islam ọdẹ wọ́wọ́dà àdìsàn an anas marfu'an inú àdìsàn òhun ni ó gba lọ sí ní anas wọ́n lè burú pé wọ́n mú ìsinádìí wá tẹ́ ní ìsinádìí wọ́n mú ìsinádìí wá wọ́dà àdìsàn an anas marfu'an ó gbá lè jẹ́ lọ́dọ̀ anas marfu'an pálí bí sọ báyìí pé ana khatimul anbiya أن عاتم النبيين إمني يكون عن نبي الله وبا لا نبي بعدي كسلم في ولاين bá ń hun àbíyèsí tí wọ́n tí wọ́n mú tí wọ́n mú pẹ̀lú ànábì ọlọ́ọ̀bá ní kò sáré bí ọlọ́ọ̀bá rẹ̀ ànábì ní ilé ayẹ̀ṣẹ́ àlọ́ọ̀lọ́ ti ṣáà náà ọdún yẹn ìmù rẹ̀ ụka ọkà kọ̀rọ̀ ẹ̀ bọ̀ ẹnì bẹ́ẹ̀ nke kún ọjọ́ iwájú rẹ̀ nǹkan kan ṣe na isis náà wà ń ọ ilá wà ń bẹ ilá ayẹ ọdún yẹn ó ti mislu abdulkarim bin abi awja abdulkarim bin abi الذي قتله أحد ورمراء الأباسيين وكانوا وامير وأباسيين لقى فابرتوا الناس في الإسلام وجدوا بقى في البصرة نلو بصرة وقال إن قد قدم القدم جوا بقاوني كدو فامي جيكي سوفوين كين كان بقى مجدات واجوين بلي بطو كدو فامي جيكي جوا فوين لقد وضعت فيكم

obìnrin sọgbà àkírí ìfaramọ́ àmọ́kò ni haramu ní ọ̀ọ̀ọ̀ọ̀ ti sùúrù kọ́ bá jẹ́ ọmọ ilé kí Abi Awja musulmi yẹ pé ni haramu àfi tọ́lọ̀ wọn wá tálẹ̀ bá haramu bí táwọn afá ìpanupọ̀ pé haramu ni ọ di wa olóòmọ́tò àfọ̀rọ̀ ìwà ẹwọ́ tí wọ́n bá bèèrè lọ́wọ́ gbé àkámù ṣẹ̀rẹ̀ àkámù ṣẹ̀rẹ̀ mélòó ni ètò popular ní pé márùn ni a ní halal a ní haram a ní mandub a ní makuru a ní gẹ̀yìn mubaabi a ní halal a ní haram a ní mandub a ní makuru a ní mubaa a ní ọ̀fẹ́ kọmọ bẹ́ẹ̀ lọ́kọ́ yẹn nítorí àwọn àkámù ṣàrí'íyà jẹ́ pé márùn-ún ni yóò pa gbọ́dọ̀ wọn ní àmì haramu aha àwa tún lọ́dọ̀ Abu Hanifa rahimahullah bẹ́ẹ̀ náà Abu Hanifa wá ní méje ni lọ́dọ̀ àní Abu Hanifa ní méje ni ó ní àní haramu tanzihi àti tààrí mutanzi àti tààrí makruh ó ní gbogbo nǹkan kọ́ ló pè ní haramu tóun tẹ̀síhì ló pè gbé eléyìí ìjìnlẹ̀ sí completely eléyìí àfẹ́ ni ni wọ́n ní lásìkò tó wà yìí tó panupọ̀ pé sìgá mímu haram sìgá mímu kí ni haram ó di wa léwu pé ọ̀kan náà wà fà ọlọ́kọ̀ bá ṣe dáadáa fún wa ó ní ìmá ń jẹ nígbà mu sìgá pẹ̀lú tí ń jẹ àgọ́tà ayù tí ẹni tí ń jẹ àgọ́tà ayù tí ń jẹ àti kọ́ bá máa kó oorun burúkú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ń bá mu sìgá náà kó mú kó náà jìnnà sí ó ti pé ara rẹ̀ náà kó àwọn èèyàn tí ẹ bá mọ̀síkà lójú ẹ̀ tí ẹ bá jọ rògbò báyìí tí máa ń gbọ́dọ̀ sìgá ibẹ̀ kọ́ ni irú àbúrò àníkọ̀ọ́nì ara onímọ̀ yóò ní pè ní haramu haramu alatol máa pè ní haramu mọ̀kúrò haramu mọ̀kúrò tó súnmọ́ kí ni haramu nítorí pé mi ò rí náà ó di àwọn fámìlì ara wọn haram ni wọ́n ó rí ma aleikum khabai tó fi kàbíìsì ni ó bẹ̀rẹ̀ sí fọlá àyàrá ń bẹ̀ ó di ó lọ́fà tí Abu Hanifa àwọn àwọn yìí àwọn Abdulkarim bin Abi Awja wọ́n ti dá aburú lè four thousand hadith ó di jù fíkù ó wà láàrin ìjọ tẹ́lú káàkiri àwọn tí èsì haram tó mo àwọn tó jẹ́ haram halal ní mo ní haram àwọn tó jẹ́ haram mo ní halal ó di wa lọ́kàn mo máa fi rọ̀ wá ẹgbẹ́ máa já máa gbogbo nǹkan ní haram haram haram ló káwà tó tẹ̀lé kí kó ló mọ́ yìí lọ́ba àwọn iná àwọn wọ́n àwọn tí wọ́n àdíìsì 14,000 14,000 àdíìsì àwọn zanadik mi tó bí n ba ìsìláàmù jẹ́ sàníyàn láyé àwọn zanadik àwọ́là ni sàníyàn nínú àwọn tí wọ́n hún àdíìsì almutaza lifona ilal hudafa wal umara àwọn tí wọ́n wá ọ̀nà káwọn súnmọ́ wọ́n wójú rí àwọn khalifa àtàwọn amiru ó yẹ yí ohun àdéhùn láti máa sọpọ́ọ̀tù wọn ohun ohun àdéhùn láti sọpọ́ọ̀tù wọn ọlọ́run kó sọ àlẹ́ kọ̀ọ̀kan wa mislu gayatin ibn ibrahim jahala alalmahadi irun wọn ni gayat ọmọ ibrahim ọlọ́run bákan náà àwọn ọba alalmahadi وهو يلعب بالحمام وقيل له أم في يجري في يجري ó láwọn ẹ̀yà lẹ́tọ́tírì tí ma fi ṣe eré ọwà lébà ó lè yẹ́rọ abúlé hamam fàkíyà wọ́n rọ̀ pé hadith kí na wọ́n sọ fún àgbàyà tó bá pé hadith amir mominin so hadith na fún abir mominin yani ṣe wọ́n àti fún abir mominin gbà hadith ó lè yẹ́yìn ntọ́fà ni pé Umar ibn Khattab radiyallahu anhu kóra wọn kan àwọn ọmọ kéèké tí wọ́n fẹ́ yẹ́ ti rí ọba gbà lọ́wọ́ ọba fẹ́ rẹ̀ ẹgbẹ́ ẹ̀mọ́ pẹ́ ń kó ní wáyà báyìí ẹ̀yẹ kó fò lórí ilé ọlọ́ọ̀bà so ibẹ̀ yẹn màkúrú làwọn èèyàn rí i pé kí ẹ máa fẹ́ yẹ kí ẹ máa dè mọ́lẹ̀ wọ́n bẹ́ẹ̀ jẹ́ àkókò nìlàbà òṣèlú òṣèlú kó ń lọ ìtọ́lọ̀ ń dáa fún so òun wá fẹ́ sọ pé tí àmì ìrò ń ṣe òun kẹ́bẹ̀ kò sí ẹ́yí aburú ń bẹ̀ ò ọbẹ̀ ojú rẹ̀ àmì ìrẹ̀wọ̀ òjò wáwí ó ní àti amir mominin fasak asanadan ọwọ́ amú ìsinaduwa anfulan anfulan sak asanadan ọwọ́ amú ìsinaduwa ọwọ́ dá àfi àdéhìsàn àlà nàbí sẹlẹm anáwó kọ́ọ̀l ọwọ́ abisanadan marfó àdúrà àbí sẹlẹm ànẹ́bí sọ wípé لا سبق إلا في خف ونسل وعاف وجلاء كأقول ما في كسيدي àyàfin bí àwọn nǹkan bí ẹsìn táàmù fi dájú kọ́ǹkọ́ ogun àti wíwẹ̀ àti tájẹ̀tì kẹ́kẹ́ máa sọ nǹkan máa wo tájẹ̀tì kan àti ẹyẹ àbí ní jẹ̀nà ọlọ́gbọ́n rí bá ọ̀bá ìdí ṣe ẹyẹ ṣe ń lọ́wọ́ fi jẹ̀nà ẹ̀kọ́ ó di كان مالي أما عملته على ذلك وكم قعاره مما ديك مواي أما كفتي حمام به كسيين إيام به إذا يقول ثم ترك الحمام وبقى هي لكم فلونتي أو أما وأمر بتركها وبقى هي لك أبا من دوكين دي إجلوه كيسين كديا ما في سبيل أوديوا ثالثا متزلفون إلى عامة بالذكر غرائب ترغيبا وترعيبا àwọn tó gbé wọn máa fẹ́ káwọn èèyàn sọ káwọn sọ̀rọ̀ ìmà káwọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan sọ́rí àwọn náà máa hàn àdéhùn ó lè wẹ̀lùdì mẹ́ta lè mẹ́ẹ̀lì omi ìhun bẹ́ẹ̀ fi gbowó lọ àwọn èèyàn ni wọ́n gbọ́ sọ̀rọ̀ tán wọ́n máa gbowó lọ àwọn èèyàn àwùjá ìlú àti kọ́ lọ pé ah àfáà ẹ gbé ọ̀rọ̀ ẹ kalẹ̀ ooo ọ̀rọ̀ yẹn máa dáa yáyé o wọ́n fẹ́ gba yìí wọ́n á hun ọ̀rọ̀ kẹjọ tọ́gà mísìlì kọ̀sọ́ mo máa sọ̀rọ̀ dé ìpín bí àwọn sọ̀tàsọ̀tà wọ́n máa sọ̀tà alẹ́ ti kàlẹ́ mọ́ náà fi mẹ́sáàgì wọ́n wà máa dé láti máa ṣe ọ̀sọ́ ìtàǹbẹ̀ olùmọ̀tàmí ààrẹ àti inú àwọn àkójọ àkójọ àkójọ ìtàn أما تحذير دعشة تسوق الفرع من جراء نوع إما ورثم بك عليه نقل عن الإمام أحمد بن أنبل مما صلى إليه في النبوة أم هذا الإمام أحمد بن أنبل ويايا بن معين أتيايا بن معين أنهما صليا في مسجد راصدا رصافة وكما وكما في زرزافة فقام قاسم أول ستتتنوع وصبع سطعه ووالد يقص فقاتم صوتا وصلت خلال حدثنا أحمد بن عمبل حدثنا أحمد أحمد بن عمبل وما فيه حدثنا أحمد بن عمبل ويحيى بن معين أتي يحيى بن معين أمج وما فيه فأنا أقول لك nígbà wọn gbọ́rọ̀ yẹn ahmed bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí wo wojú yàyà gbọ́rọ̀ yẹn yàrá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wojú ahmed súnmọ́ sáà kásánádẹ́ni ilà nàbí ìsọlọ́lẹ́yìn ó bá mú àdìsí náà nìyẹn wá عن فلان عن فلان قال قال رسول الله قال النبي صلى الله عليه وسلم أنه قال من قال لا إله إلا الله أن بطق لا إله إلا الله خلق الله في كل كلمة دائرا من فارق من فارق من ذهب ọlọ́wọ́ fi gbólóhùn tó wù kálmà kọ̀ọ̀kan lá kálmà ní ilá kálmà ní ilá kálmà ní aláwọ̀ kálmà kọ̀ọ̀kan ọlọ́wọ́ fi dá ẹyẹ tẹ́lẹ̀kí nínú ẹ̀dá ara ẹyẹ góòdì ni wọ̀rí ṣe omi nàbjáàlì àwọn ẹ̀yẹ rẹ̀ àwọn ẹ̀yẹ ara rẹ̀ láti inú eh? marjan ní ibi kí ní ibi kanáà náà bí gold náà ni so alúùlú gold òun náà alúùlú ní jẹ́jẹ́ marjan òun náà nínú àwọn ibi yẹn ni à nílẹ̀ yorùbá ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ìgbà yìí gbókòtà wọn wá ń pè ọ̀rọ̀ ó di bí gold náà ni alúùlú oúnjẹ alúùlú fúnra ẹ̀yìn wọ́n fẹ́ kára kí ló bá mú ìtàn ẹ̀ wá tó pọ̀ فلما فرج من من قصصه نصب قريت عليه وعقب خطياه àti àwọn àgbà ẹ̀bùn àgbà ẹ̀bùn lọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bùlẹ́mù àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bùlẹ́mù fàṣára ilé ìyáyà bí yẹ́dì sẹ́yìnà yáyà bí nà yóò bá ọba náà sí ọba ní kọ́ wá ọba ní kọ́ ó ti rí káàlì jùlọ àwọn eléyìí gbọ̀nyẹ̀fà akbada mutawa himan inawaali ní ó ti lọ bẹ̀rẹ̀ ó rò pé ah, àlejò yìí ó rí nǹkan gbà lọ́dọ̀ àlejò nítorí tó sọ yẹn ti wọ̀ ní lára fakala wo yahya èyí àyà lọ pé mẹ́ni adẹ́fẹ́ka bí hadha alhadith mo ti gbọ́ àdìsí dáná sọ àdìsí kala mu ahmed bin hanbal wa yahya bin ma'in ó ní ahmed bin hanbal àti yahya mu ma'in lọ́sọ̀ọ́

àwọn akọ́mọ́ ní takò lójú rẹ̀ ní àbí mọ̀ wí ọ̀kára káàfin arákùnrin tí sọ̀tẹ̀ lọ́dọ̀ pé ma azara asma anna yahya bin ma'in am ahmak ma ta'akatu hadha illa al-hadhihi as-sa'a mo mo ti ma gbọ́ ni je ti mo gbọ́ pé yahya bin ma'in òpin mi ò wá a ọ̀rọ̀ yẹn gbọ́ àfi sí gbàgbà kí o àti ọ̀dẹ̀ ní o كأن ليس فيها يحيى بن معين وأحمد بن أنبل غيركما كما ذنبي لا يكو فيها يحيى بن معين بما كل شيء kò tún kó wà ní mú mo ti gbọ́ báwọn ẹ̀gọ́ ẹ̀gọ́ ọgọ́ ọgọ́ ó ti pẹ́ onímọ̀ ó ti ya ya bin ma'in wa amadu na ambal gai rakwabin karkatattu min sabata ashara ahmadu bin ambal wa ya ya bin ma'in mutu kowa kuli kiwulu da afa. yaya bin ma'in àti àwọn 17 yaya bin ma'in mumma 17 yaya bin ma'in 17 ahmad bin hanbal mumma àwọn pé ìwọ ni yaya lẹ́wọ̀ yaya bin ma'in ta tí a nílò ẹ̀rí ó ti yẹ wa só gbogbo nílẹ̀ láyé tí wà yìí wọ lẹ́yìn àwọn tó jù wọn lọ bí bó ti tẹ̀wé ẹ̀ tí ó kòkòrò jọ wá lójú ó ti o yìí ó ní ọlọ́wọ́ bá kó sàmì wọ̀kan

àwọn amọ̀dé wọ́n fi fi èyí ọlọ́run bá kó sáà lórí ọkàn wa ọdún yìí tí kájú báyìí ráàbì àní kájú báyìí àbí àbájú kàlú ẹ̀ ọmọ pátákàbẹ̀ ti pọ́lọ̀ bá sàánú láti support view wọn wọ́n ti mú view kan wá tí wọ́n ti gé view yẹn wọlé gbogbo ọ̀nà wọ́n máa fi ṣe tààrí ìfẹ́ wọ́n máa fi ṣe àwọn ìtumọ̀ tí wọ́n kọ̀ bá mu ẹ̀wọ̀n view yìí wọ́n wà kó sàmì lọ́kàn wa. متحمسون للدين يدعون أحاديث في فضائل الإسلام àwọn ẹgbẹ́ wọn lọ́pàá wọn fẹ́ gbogbo ẹlẹ́sìn làwọn àwọn ẹlẹ́sìn wọn ó máa wọn àdéhìsì láti máa ìgbé ọlá fún islam ntí islam ọ̀sọ́ wọn lókè islam sọ mọ ẹ̀ tá sẹ́lẹ̀ sí yìí àti tí wọ́n fẹ́ fi zoo dí bí ọdún nìyà aláàkọ́ fẹ́ kọ̀ fẹ́ kọ́ wọn fẹ́ káwọn yẹn kalẹ̀ ayé kún wọn á sọ sí ẹgbẹ́ kọ̀ bá mu dẹ́gbẹ́ ẹ̀yọ́ fi kórè alẹ́ ayé yẹn wọn náà wí sáà lè ka lè ká lè ìgbàl náà alàdé inú wọn náà ni pé wọ́n fẹ́ tẹ̀rẹ̀ dín ìgbà wọn yẹn kọ́ máa tẹ̀sí náà dáa wọ́n zóbodó mu fi dúnìyà wọn fẹ́ kọ́ bí arákùnrin pé àbí asma nóòhà ibnu àbí bí mariam alqadi almarwi wọ́dá hadithan fi fọ́dá ilé sóòrò ƙùrán ogun hadith ní ọlá ti gbẹ̀fọ́ àwọn ƙùrán ó yẹ ìgbẹ̀ ọlọ́bà ƙùrán báyìí ní bá kíkúlù ọlá òye báyìí ní kíkúlù báyìí mọ́ yàrá dáàlì àwọn hadith oríṣiríṣi سور القرآن سورة السورة سورة سورة وقال إني رأيت الناس خرجوا عن القرآن كما في قوة هم هم هوني mo fẹ́ fi gbé ọlá fún islam mo rí pé àwọn èèyàn ń kọ́ lórí kọ́ ìmọ̀ àwọn èèyàn ń kọ́ àwọn èèyàn máa sórí ma mo fi há ohun wọ̀nyí láti bọ́lá fún koran ó ní inni ra'aytu an-nas a'radu an al wa sagaru bi fiqhi abi hanifa wọ́n lè kápá abu hanifa wa magazi ibn ishaq àtàwọn ogun ibn isaac. يعني وضع ذلك لغة توفيه حديثه خامسا متعصبون بالمذاهب أنا يقول مذهب كما ما بموت متعصب بالأدعي إلي أن ياما يقول مذهبا أو طريقة بطريقة كان أو بلد أبيل كان أو مطبوع أفاك تونتلني أو قبيلة أبي قبيلة إمامني يدعون أحاديث في فدائل ما تعصبوا به له وهم حديث التي بيولافوا توتي تعصب سي وفناء عليه أماني مثل ميسرة بن عبد الربيع الذي أقر أن وجاء على النبي صلى الله عليه وسلم سبعة سبعين حديثا بفدائل علي بن أبي طالب أولي بدون حديث سمنتي تبين صلاة بفسدنا علي بن أبي طالب وما الله تعالى وبين أولي أكو أما ذايب أما أبو حنيفة رحمه الله نقول لك ما مشافعي ما مشافعي أو يهاغي ما بعديث يبوه wọn kò kí làwọn ṣe òun bá fún àdíjẹ gẹ́ẹ̀tẹ̀ wọn ni káàlá rasulullahi sallallahu alaihi wa sallam kéjì tí wọn tó báyìí pé sayakunu fi ummati rajulun yuqalu lahu abu idris arákùnrin kan bọ̀ náà lò umma yìí wọn ní abu ó fẹ́ lẹ́wọ̀n yẹn kó mi mọ́sábà ìmáàmù ṣàfi wọ́n ní yẹ kó ní tóró níjẹ́ àbó Idris wọn fẹ́ kí wọ́n dákọ̀ wọn ní kàràrọ̀ sọfẹ́ kó ló fi ummati pé arákùnrin kan mẹ́jọ lòdì arákùnrin kan bẹ tí ń bọ̀ anú àlùmọ́ yìí yukawo lọ́wọ́ abu Idris ó máa ń pè ní abu Idris adarru ala ummati aburú tí ó kó bá lọ́mọ́ yìí min mimma darra yóò bí ti ṣètò lórí àlọ́gbà ẹ̀rọ tí ó sáàdì ní àwọn èèyàn ìyọ̀kó bí bẹ́ẹ̀ làwọn èèyàn ó mọ ọ̀npa àwọn àmàmù wọn síbi dáadáa ẹni tó yẹ máa pa àlùjọ àbẹ́bí sẹ́lẹ̀m gbogbo yìí tọrọ ẹ̀ bá ti tàpá àbẹ́bí sẹ́lẹ̀m ọ̀rọ̀ máa mú nǹkan ń bẹ kò sí sí kẹrí lẹ́sìn hadith kò tako Qur'an kò sí sí tí bá rí lẹ́sìn hadith tí wọ́n ní ànábì sọ wípé tí bá rí bọ́ ọ̀rọ̀ ẹ̀ tako Qur'an ìrọ̀rùn ọkọ̀ mọ́nà bí sẹlẹ̀ ó di yẹn bẹ́ẹ̀ ni kò sí sí kẹrí ọ̀rọ̀ àwọn sàhábà kò tako Qur'an bí tí bá rí ọ̀rọ̀ sàhábà kò tako Qur'an bí mistake mistake sàhábà yẹn ti àbí wọ́n tẹ́gbẹ́ ìgbà tó wà ń bẹ̀ ìwọ́ tó mọ̀ ní nígbà tó kó mẹ́jọ àwọn nọ́ọ̀sì wà sóò ti tẹ̀rẹ̀ so ọ̀rọ̀ sàbí kọ̀ àbí ìṣẹ̀lẹ̀ àmọ́ tá a bá rọ̀ sàbí tó bá rọ̀ sàbí tó sẹ́kọ̀ọ́ níjìlá ọ̀rọ̀ tábì ìkàn kò ní takọ̀ ọ̀rọ̀ sàbí kó fi ọ̀rọ̀ ara kó mi àgbọ̀ ó di torí àwọn ilé ìgbìyànjú ọmọ ilé lẹ́yìn náà àtìbá òtàbí òun ọ̀rọ̀ rẹ̀ ló ti ọ̀rọ̀ tábì ìjànà bígírèdè ti lọ wọ́n pè wọ́n ní kíni kòrónù mọ̀fàdàlà alukòrónù mọ̀fàdàlà àwọn òtólọ́lá jùlọ àwọn sọ̀hábà àwọn àtìbá òtàbí òun àwọn àtìbá òtàbí òun ọ̀rọ̀ mọ́ta àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba kó mi àfa náà lásìkò yìí tọ́rọ̀ ẹ̀ bá takọ̀rọ̀ sàábì àti wá múná sí wa àgbà bóyá tábì yìí yẹn àbí tábì yẹn kò rí àdíjì tí àbá ìmúwa ni ó di yé wa olómọdé àfọ̀rọ̀ yìí wọlọ́ba wasalaamu alaykum wa rahmatulahi wa barakaatu àbọ̀ sí àjẹrò wọ̀tà àdéhìn àwọn tó légbò la àjẹrò légbò àwọn tó légbò la wọ̀tà àdéhìn táwọn tó ní àdéhìn àwọn tó dúró dédé olómọdé àrígbò la wọlọ́ba wasalaamu alaykum wa rahmatulahi. نعم béèrè béèrè tó bá fi yé wa náà inṣàlá. Wa alaikum salaam tila. Ah, gbogbo mẹ́sàn-án. Mo gbogbo mẹ́sàn-án. Lẹ́yìn náà, yín wọ́n náà fún bàkọ́ nù àmìrì ẹgbẹ́ pààrọ̀bìn àbúrò ṣe wí fìsáàbù lórí rẹ̀ gbogbo ẹ̀ làwọn afá àpàdà mà gbogbo ẹ̀wọ̀n padà mà ó yẹ ìwọ gan afábìlẹ̀ tíìf tó bá gbé lójú ẹ̀ tó wá mọ̀ nípa àdìs lójú ẹ̀ tí ẹ máa ń sọ àdìs wọn pé eléyìí owó pé eléyìí rọ nípa ó yẹ lẹ́yìn ọlọ́run ti bá wa sí nìsí mo máa sọ pé ánsẹ̀ tó wọ́ wa yìí nǹkan ńlá ni tí ẹ bá ṣe àbó tọ́ ẹ̀ àbáwọn kan náà rárá nígbà tí wọ́n sọ̀rọ̀ pé àdìs yìí

ẹ̀tọ́ bàbá lọ́kọ́ síwájú lórí ọmọ ẹ̀tọ́ ọmọ lórí lọ́dọ̀ bàbá ẹ̀ ṣe pé bàbá ẹ̀tọ́ rẹ̀ bẹ̀rẹ̀ láti gbà tó bá fẹ́ kò pé ẹni tí ó jẹ́ pé kó ìyá àwọn ọmọ òun obìnrin dáadáa ni muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ máa wò máa bẹ́ẹ̀ ti máa sẹ̀lẹ́tì ilẹ̀ láti máa gbin nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ nìyẹn máa wo obìnrin tó máa da sọ rẹ̀ sí sọ́rọ́ àwọn obìnrin wọ́n máa bí tó bá jọ wọn tó bá jọ ọmọ ìyá wọn ó yẹ alẹ́bí ni ẹ máa nù ó tẹ́ máa da ẹ̀mọ́ tẹ́ máa rọ́ọ̀lù kí n lo gbóló aláàjì ó yẹ kí n lo gbóló aláàjì pé ẹ máa wọn ẹ máa ó ní mo ní kí n lo gbóló yìí bí Yorùbá fẹ́ sọ ẹ máa wọn tẹ́ máa rọ́ọ̀lù. nítorí àwọn tí bá rọ́lù yẹn irú wọn ni wọ́n máa bí irú tó jọ wọ́n ni máa bí ẹbí takà yẹrù ẹ máa ó lè nọ́tì náà ní ẹ̀yọ náà ni pé àwọn àtọ̀ bí tí màá dàbí sọlá àkọ́ni ẹ̀tọ́ ọmọ ọkọ́ náà ni pé kéèyàn gbọ́ ìyàwó dáadáa fún jẹ́ kí n tó gbọ́ àwọn ẹ̀tọ́ islam yìí kí n má bàbá tọ̀nà lọ́nà zina kí n tẹ gbogbo ọ̀tọ́ islam yìí lẹ́yìn náà kókó fàdúrà akọ́lọ̀ fún ọmọ dáadáa rọ́bì abúlé ní ẹ̀sọ́lẹ̀ òní gbogbo lẹ́yìn náà tọ́lọ̀ bá ní kó lóyún kó máa dúpẹ́ lọ́wọ́ náà kó sì máa bẹ náà bá lẹ́yìn náà kọ́ wá wó kótó bí akọ́sọ ọmọ yìí kókó kótó pa ẹran tí a kọ́ ọmọbìnrin ní kọ́ pa àgùntàn kan tó lálàáfíà tí a kọ́ ọmọkùnrin ní kọ́ pàgọ́ méjì tó lálàáfíà tó jọra wọn. ó di eyín kó lè sọ̀rọ̀ kọ́ tó dáa tó tó ní mùsùlùmọ́ tó dáa tọmọ iná bá dàgbà sí ni ó mọ àdúgbò àwọn kọ́ tó sọ mí yòókù tí tó dáa ni. lẹ́yìn náà kò fi sílé ẹ̀kọ́ kọ́sọ aláàkọ́lé ẹ̀kọ́ àkọ́kọ́ náà nínú ilé rẹ̀ pé pé ìyàwó òun ọ̀rọ̀ dáadáa ló mọ̀ sọ́nú ilé ọmọ ìrìn àzáàlì kọsọni rẹ di madrasatu arahmaniya ilé ẹ̀kọ́ Ọlọ́run ọba arahman sẹkùn wọn ti máa gbọ́rọ̀ ọdá wọn máa the message kọdí sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó di kó lè gbogbo tó máa kò sí ilé ẹ̀kọ́ iléèwé àti ilé ẹ̀kọ́ kéwù àti tààfíìsì kùrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni ẹ̀tọ́ kó sì máa mójútó gbogbo gbèsè ayé kó máa béèrè mọ̀ràn lọ́wọ́ rẹ̀ kó sì máa fún ní mọ̀ràn kó máa béèrè lọ́wọ́ rẹ̀ kó sì máa fún ní mọ̀ràn lẹ́yìn náà tó bá dẹ́gbà kó bí àyè àsìkò kankan gbogbo jẹ́ ìparí o bí àyè kan lẹ́yìn náà olùkókò ọmọ náà máa wá sí payback fún àwọn òbí ẹ̀ kó tọ́jú àwọn òbí ẹ̀ dáadáa àlùbáríkà ni kó máa tọ́jú àwọn òbí ẹ̀ kódà kó bí ẹ̀ bá lówó lọ́wọ́ kó fún wọn lówó yẹn káwọn náà ní fílípà wọn jẹ wọn ọmọ obìnrin àwọn òbí ni wọ́n máa dùn wọ́n ní ẹ̀kọ́ búrọ̀ kan olóhùn gbọ́dọ̀ yáyé ọ̀kan nínú àwọn àfọ́ máa pè é màmá òun màmá rẹ̀ bí màá mi àwọn èèyàn máa ń sábà pé màmá màmá wọn ní àlájá àgbà àbí kiri kan àmọ́ máa pe màmá rẹ̀ bí màá mi màá mi màá mi sáwọn àwọn èèyàn máa tàbí gbà àdúró yín òun náà ti fi táwọn ọmọ rẹ̀ ti fi máa wọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà máa pe màmá rẹ̀ bí màá mi àwọn ni àdúró yín dún pé màá mi àbí mi ò sì máa pè é búrọ̀ àkànnà wa kọ́fì rẹ̀ ọwọ́ àkùnrin màmá tiẹ̀ ní màá ah, mi màá ní alágbọ́já mo ti dín ìṣèdùn ó lè ọgbọ́nà pé ó yóò kópe bàbá rẹ̀ nígbà mi inú ìyá yẹn dùn ó lè so kí ẹ má ti jẹ́ àsìkò bàbá rẹ̀ nígbà mi àbí bá mi ẹ àdúró mi máa gbà aláàjì àgbà aláàjì àgbà báwọ̀ àyẹ̀mẹ̀yẹ àti bá mi àwọn níbi ọlọ́mọdé máa gbà wọ̀ bí ẹni ìyá abẹ́tì ìyá amọ̀ta ó lè mo ti lọ nìyẹn kọ́ wa máa tọ́jú wọn dáadáa ní gbogbo ìtọ́jú ó di kó má gbé kẹ̀kẹ́ dùn wọn lọ kí má wà láyé kó tọ́jú wọn títí wọ́n fi sẹ́láìtì

ọlọ́ọ̀sà